إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المؤتدي ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìfẹ́ àti ìbẹ̀ fún àlébùwà Muhammad ní òní tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹrin rọ̀bí ìsáni ọdún 1436 ìjìrà a fẹ́ ṣe àlàyé nípa awuyewuye tó wáyé lórí àwọn kan nínú àwa mùsùlùmí tí a gbọ́ nípa wọn pé wọ́n kí ìrìn jimá ní àárọ̀ èmi ò fojú rí wọn ṣùgbọ́n àwọn èrè tí mo gbọ́ pápọ̀ tó bẹ̀rẹ̀ jẹ́ tó fi já sí pé kò ṣe é sọ pé ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ kódà mo pe bàbá wa ìmọ̀ọ́mù Ìbàdàn níbi ìjẹta nítorí pé lára ìrètí mo gbọ́ ni pé wọ́n ti ọlọ́pàá mú àwọn ẹni náà mo sì bí wọ́n léèrè pé ǹjẹ́ ẹ gbọ́ pé nǹkan báyìí ẹ ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn gbọ́ kódà ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ọlọ́pàá ní àná bákan náà ẹnìkan ti pè mí láti àdúgbò mọ́sálà ẹni náà ó tó ń fi ọ̀rọ̀ yẹn tó mi létí lọ́tún kí gbogbo rẹ̀ ń dá lórí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n kí òun jímà ní àárọ̀ àwọn tó pè láago mẹ́sàn-án àárọ̀ àwọn tó pè láago mẹ́wàá àárọ̀ àti aago mẹ́sàn-án àti aago mẹ́wàá àárọ̀ méjèèjì kò sí yàtọ̀ níbẹ̀ kódà ẹni tó pè mí láti mọ sábà ó fi pé pé aago mẹ́ta òru ni wọ́n ń pe ìrìn ṣubú ẹni yẹn fi kú ní ìrìn àkọ́kọ́ wọ́n á bẹ̀rẹ̀ pé aago mélòó wá ni wọ́n ń kí ṣubú yìí ó ní wọ́n ń kí níbi aago mẹ́rin ààbọ̀ aago mẹ́rin ààbọ̀ yẹn náà ọlágbára ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ àṣùbà ni ohun tí mo kọ́kọ́ fẹ́ sọ tàbí kì í ṣe ọ̀rọ̀ àṣùbà gan ni àkọlé ọ̀rọ̀ wa àkọlé ọ̀rọ̀ wa kò ní ṣe pẹ̀lú pásánátì ẹnikẹ́ni tí mo bá dárúkọ àwọn tọ́rọ̀ kàn ó ṣe òsì ni nítorí pé mo ọ̀wà rẹ́líbáǹtì mo ọ̀wà rẹ́líbáǹtì ohun tọ́wọ́ rẹ́líbáǹtì sí wa òun ní ìṣù hadisu náà sì ni pé waqtu salati al-jumu'a qabla zawali shams aw ba'dahu àsìkò ìrun jímọ̀ síwájú kí òun tó yẹ̀ ní àtàrí ni tàbí lẹ́yìn tí òun bá yẹ̀ ní àtàrí that is the issue we want to discuss not the personality of any other Muslim of any Muslim Our wà less concerned pẹ̀lú àwọn wo bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe nǹkan torí káwọn tí wọ́n ń ṣe nǹkan ọkọ̀ wọn ìṣúná sí à ẹnìkan tó dá wọn mà orúkọ wọn ìṣúná kùránì ìṣúná hadithi èyí tó wà ní kùránì tó wà ní hadithi ó ní àkọlé ọ̀rọ̀ tí wá jẹ mọ́ kí ni àsìkò àsìkò ìrìn jimá síwájú kí òun tó yẹ kárí ni tàbí lẹ́yìn tí òun bá yẹ ní àtàrí síwájú kí òun tó yẹ kárí túmọ̀ sí àárọ̀ tí òun bá yẹ kárí túmọ̀ sí ọ̀sán tó fi jẹ́ pé àkọlé tí a kó nínú pósítà ó ní àsìkò ìrun jímọ̀ ọ̀sán ni tàbí àárọ̀ síwájú kí n tó máa ka pósítà yìí lọ mo ní láti pè wá sí àkíyèsí kan pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ẹjẹ́ á gbọ́gbọ́ bí ìpèníjà fún àwọn onímọ̀ tó kí wọ́n máa ṣe iṣẹ́ àmá tí wọ́n ṣiṣẹ́ mo sọ lẹ́ẹ̀kan nígbà tá a kútúbà jímọ̀ mo ní sí àwọn àfa àkọ́ kò yẹ káàkó ráàyè súnmọ́ ọmọ kò kó àndòdè ìgbéyàwó ẹ̀rọ tó iṣẹ́ pọ̀ nílẹ̀ lára iṣẹ́ tó wà nílẹ̀ òun náà ni ìgbàkigbà tí àwọn kan bá ti ṣe ohun tó yàtọ̀ sí tá a máa ṣe káfojú wò káfojú ìmọ̀ káfi wò ìgbàkigbà tí àwọn kan bá ti lè ṣe ohunkóhun tó bá ti yàtọ̀ sí tá fi mà ká má sáré wọ́gilé yóò kátọ pípé ẹ kátọ pípé ẹ kábàtọ pípé ẹ á mọ ewé lewó àǹfààní táàrí bẹ̀rẹ̀ bí eléyìí ṣẹlẹ̀ yìí àǹfààní tó máa kó wa rè bóyá kò jẹ́ lómii yálà kó fún ní àǹfààní pé àsìkò táà kí yí náà àti ẹ̀dá tàbí kò tí àṣẹ kò tí ẹ̀ dáa tó kásìyà mọ́ ẹ ti ní àárọ̀ ok tàbí kó tún jẹ́ ẹ̀rí àlékún ẹ̀rí àti ìfẹsẹ̀rẹ́lẹ̀ lórí ta ti ń bábọ̀ pé àṣẹ wọ́n fẹ́ ṣùgbà lọ́nà ẹ̀mí àṣà àti wà lórí ibi bẹ́ẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àǹfààní tí ká máa retí ìdánilẹ́kọ̀ọ́ ilé yìí ni mo fi sọ wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí kò ní í ṣe pẹ̀lú kò ní í ṣe pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni àwa fẹ́ dẹ́sí ni a rí ẹni tó gún wa ní pẹ́pẹ́ tọ́pẹ́ jẹ́ ká máa fíìlì bákanbákan pé láti gbẹ̀ta tí kí èrò jìnnà bọ̀ lọ́sàn-án àṣeyẹ́ túfẹ̀ kan ṣe ọ̀sán lóye ká máa kí i láti rárá yá ayé tó síbẹ̀ tó bá já sí pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ bá sí rí àmọ́ tí ọ̀bá rí bẹ́ẹ̀ tó bá sí pé orí nta wà náà ni ẹ̀rí yẹn tó ń kàn máa tó tó ń fún ní agbára sí i ah, ayé àdúgbò fẹ́ràn pé alihamudulilayi tó ti tọ́ wa sọ́nà dáadáa o ǹjọ́ àjẹká tó wá sí náà mọ̀jì àárí o ara àǹfààní tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó máa fi fún wa ni nítorí pé mùsùlùmí kò gbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ tán lórí èyíkéyìí àlámọ̀rí ẹ̀sìn tí nǹkan kan bá ti ń pè wá ń jà lórí ẹ̀ lágbọ́dọ̀ máa padà sí inú tíra ìyẹn láwàá máa rí ìmọ̀lẹ̀ kedere sí i tó bẹ́ẹ̀ jẹ́ tó fi já sí pé ẹni tí ó ti wà lórí ìmọ̀nà tẹ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó ti wá nílẹ̀ gbọ̀nyìn sí i wọ́n sì mọ̀ pé àwọn tó ń sìgbà kejì tó ń ṣe wọ́n kù díẹ̀ káàtó nítorí náà ẹ jẹ́ káwọn nǹkan tí ń lọ ní ìṣúra ọ̀rọ̀ ọ̀la mo fi ń dára lójú pé bẹ́nikẹ́ni bá bọ́ sọ ọ̀rọ̀ yìí bí ẹnikẹ́ni bá bọ́ sọ ọ̀rọ̀ yìí àwọn tí mo kọ sínú tíà yìí tí mo kọ jáde wọ́n gbọ́dọ̀ jẹyọ ní ọ̀rọ̀ rẹ̀ tó bá fẹ́ ṣe ádìlù tó bá fẹ́ ṣe lórí ẹ̀rọ ìgbà tí mo bá kà á àwa tá à ń kírun lọ́sàn èyí tá a rí nínú wa àwọn tó fẹ́ máa àwọn tó ń kírun jìnnà láàárọ̀ èyí táwọn náà ní lọ́wọ́ nínú wa kátó wá yanjú ẹ̀ pẹ̀lú ìlànà ìmọ̀ tá a máa fi yanjú ọ̀rọ̀ gbogbo ọ̀nà ìlú sì èsì àkèdèrè inṣàlá yóò kúrò ní àwọn àpá nìkan nìyẹn kò yá wa tó lè wà náà wákì sọ̀rọ̀ àtìlùkùmà àsìkò ìrun jímà kọ́pìlà zawali shams ṣe síwájú kí òun tó yẹ ní àtàrí ni tí í ṣe òwúrọ̀ àwòbáàdà tàbí lẹ́yìn ìgbà tí òun bá yẹ ní àtàrí tí í ṣe ọ̀sán nínú sọ̀hìn ìlú Bukhari àwọn kò sí àyà kan nínú Qur'an tó sọ àsìkò káàkiri jimá ọ̀wọ́ àyà tí ń bẹ́ ń bẹ̀ kò tayọ wáyìdá ní bí àlìsọ̀láàtì ní yíyá òmìnir jùmọ̀ à fásitì àwọn ìlàjì kìrì láì tí wọ́n bá pọ̀ òun jimá ní ọjọ́ jimá ẹ tètè máa lọ síbi ìrántí ọlọ́run kẹ́ ẹ lọ gbọ́ kúrúbà ẹ wá kírun ọ̀gbọ́n tí ń bẹ nínú Qur'an nù àmọ́ nípa àsìkò oúnjínà inú àdìsí lọ wà ok inú àdìsí lọ wà nígbà tó ò sì jẹ mọ́ pé ṣé bímọ fẹ́ẹ̀ kan gbà tàbí òsì òye bùkátà sí pé kì í ṣe lọ mú ayẹyẹ wá àtijọ́ gbà àtẹni tó kí lọ́sàn-án àtẹni tó kí àtijọ́ gbà pé jímọ̀ wà ibi tí ìyàtọ̀ ló ti dé omi àsìkò wo la fẹ́ kí ìrìn jimá tọrọ bá ti tẹ̀lé báwọn tọrọ bá ti ṣe ní Qur'an tó tó kù ní pé ká lọ wọ́n ní kíni nínú hadith lẹ́yìn Qur'an tíra àkọ́kọ́ tó lálàáfíà jùlọ tí àwọn mùsùlùmí tí wọ́n kọwọ́ sí jùlọ wípé olólálà àfíà pẹ̀lú Al-Qur'an òun náà ni Sahih Bukhari àti Sahih Muslim asọ́ al-kutub al-musannafa ba'da Al-Qur'an kíra tí ó ń nà fara pẹ̀lú lórí tẹ́ni wọ́n kò lè lórí wípé ohun tó yẹ ohun tí ọ̀gá kristu bẹ́ẹ̀ lẹ́yìn àlùkùránì òun ni sọ̀fíhù lìbùkọ́rí sọ̀híhù muslim ipò tí tíra ń wà ní o kódà ẹnikẹ́ni tó bá tako sọ̀híhù lìbùkọ́rí tàbí tako sọ̀híhù muslim ìdájọ́ tí ń bẹ lórí ẹni bá tako kùránì ń bẹ lórí tiẹ̀ náà tó túmọ̀ sí pé tí ẹnìkan bá lòun bá kùránì gbọ́ tí ọ̀gá gba sọ̀rọ̀ ìbùkọ́ rí gbọ́ tàbí tí ọ̀gá sọ̀rọ̀ ìmúsùlùmí gbọ́ lẹ́yìn sàbí mùsùlùmí kì í ṣe mùsùlùmí sọ wípé sí àlá ni kì í ṣe sí àtẹ́lẹ̀ kan sọ pé sẹ́ẹ̀rì wọn náà nìyẹn tọ́ba sọ bẹ́ẹ̀ ẹ̀sìn èmi ń sọ pé sẹ́ẹ̀sì òun náà nù ó ń tẹ́tẹ́rẹ́ ẹ̀sìn èmi gbogbo ayé gbogbo mùsùlùmí ló gbà wípé lẹ́yìn kùránì tí ò sí ọ̀rọ̀ tó lọ ń bẹ̀ tí ò sí ọ̀rọ̀ àgbélẹ̀rọ ń bẹ̀ tí ò sí rọ ń bẹ̀ tí ó rà míì tó ń tọ́ àmọ́ tó dá sí pé ọmọ ènìyàn ló fọwọ́ ara ẹ̀ kó ẹnu ènìyàn ló sì fi jáde tí í ṣe àlejò Muhammad sallallahu alaihi wasallam òun náà ni sọ̀hìn háyìí ni sahih bukhari àti sahih muslim àwọn méjèèjì kí ni wọ́n sọ nípa àsìkò ojúmọ̀ bí ó ti lè gàtí pé kìí sí àwọn nìkan lọ nínú hadith àmọ́ àwọn méjèèjì nìkan àwọn méjèèjì nìkan ni ò sí àbàwọ́n nínú síra wọn gbogbo síra àdìsí yòókù pátá wọ́n wà láàrin ká sọ pé èyí dáa èyí ò dáa wọ́n wà láàrin ká sọ pé eléyìí orílẹ̀ èyí ò rílẹ̀ àgbélẹ̀rọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. awuyewuye máa ń wáyé lórí gbogbo àwọn tí àrí síkù tọ́pẹ́ ẹ̀jẹ̀ tó fi já sí pé ọ̀rọ̀ wọn léwu débi pé ẹ bá sọ pé lọ́gbàgbà ló gbàdí sí wa a máa ń wá òkà bà sí ipò tí àdìsí ẹ wà sọ́lá làáfíà ni tàbí kò ní sọ́lá gbára ni tàbí lẹ àmẹ́bí ló sọ ni àdúró ọmọ lọ́fẹ̀ sárébí sọ ni àbójá àgbélẹ̀rọ àmọ́ ń bùkátà sí àwọn tó sì jẹ lẹ́gbẹ̀wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórí súnmọ́nì wọ́n pe àwọn tó wà kan súnmọ́nì lẹ́yìn náà ọ̀tọ̀ kan masanit lẹ́yìn masanidi ó sọ̀rọ̀ aka musannafat àwọn sunan oníbi Abu Dawud nínú ọwà nínú sunanu Abu Dawud ọwà nínú sunanu pẹlẹmìbì ọwà nínú sunanu eh, bayhaqi ọwà nínú sunanu ibùdó máa bí ẹbí sínú nìyẹn pẹ̀lẹ́bù túbọ̀ ọ̀fẹ́ dáadáa nígbà tí n bá tó sọ ọ̀kan gbájú ògbọ́ túbọ̀ dáadáa ṣùgbọ́n lẹ́yìn sọ̀rí ṣùmọ̀n. ní ìtàbá tí wọ́n á gbọ́wọ́ yẹn kan ọ̀tọ̀ wa fẹ́ musnad tí jáde ẹ̀jẹ̀ masanid àwọn àwọn ní musnadu ahmad bin ambali lẹ́yìn náà a tún wá mọ̀tọ́ pé àwọn mùsọ̀mẹ́fàt láàmà dákọ̀ mùsọ̀mẹ́fù abdulrasaq mùsọ̀mẹ́fù ibn abishayba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ráǹkì tí àwọn nǹkan wọ̀nyẹn wà nìyẹn ráǹkì tí wọ́n wà nìyẹn tí yorùbá ti yé mùsùlùmí wọ́n pè ajá lọ́bọ̀ọ́sùn tí ọ̀wọ́ ti lè sọ́ọ́lẹ̀ tí ọba ti yé mùsùlùmí yálà ọkùnrin ẹ̀ láàfáà ni àbọ̀kùnrin ẹ̀ lọ́mọ tó tọ́wọ́ tí mo ra dùn níwọ̀ tí ọba ti yé wọ́n pe ajá lọ́bọ̀kù. sùúrù Bukhari báàbù wákìlì jùmọ̀ a ẹ̀kọ́ àsìkò jimá ẹ̀wọ̀n tó ń tẹ̀lé ìbàzà láti shams nígbà tí òòrùn bá jíjẹ látàrí ni Imam Bukhari rahimahullah wọ́n fẹ́ ẹ̀kan fún nípa afẹ́ jíròrò yìí nípa afẹ́ sọ yìí Imam Bukhari rahimahullah nípa afẹ́ sọ yìí ó wúlẹ̀ gbàgbàbà rẹ̀ ẹ fún tọ́pìkì ni nínú sùúrù Bukhari ó ní báàbù wákìlì jùlọ ẹ̀kọ́ àsìkò ìró jimá àwa ni ìgbà záàlà ti ṣàmùsùn ìrun jímà nígbà tí ọ̀run bá yẹ̀ ní àtàrí ní o ìgbà wọn sì ni òun máa yẹ̀ látàrí ọ̀sán kì í ṣe láàárọ̀ ọ̀sán ni òun ó ṣe kí ni ni òun ó yẹ̀ ní àtàrí àdéhùn tó wá wá lórí ẹ̀rọ hadith one èmi ni kú nọ́mbà one o kì í ṣe bá dìtì ẹgbẹ́ nọmba wán nínú sàúlì kọ́kọ́ rí o èmi mo fún ní nọmba wán nínú àtẹ̀jáde tèmi o. Hmm. àmọ́ ọ̀rọ̀ àdìtì wọ̀nyí ní abẹ́ wákìtì ìjùmọ̀. àmì anas ibn Malik radiyallahu anhu láti ọ̀dọ̀ anas ọmọ Malik kí aláwọ̀ ló fi anna nàbíyà sallallahu alaihi wasallam dájúdájú ànábì káànà ìsọ́lélé jùmọ̀ à ànábì máa ń kí ìrun jímà wọ́n máa ń kí ìrun jímà hìnà pẹ̀lú lùsàk nígbà tí òun bá yẹ̀ ní àtàrí àwọn àpọ̀ language wọ́n ní ọjọ́ máa ti lo fẹ́ẹ̀lì káànà pẹ̀lú fẹ́ẹ̀lì tó jẹ́ mùdọ́rí wọ́n ní ìṣe bárakú ló túmọ̀ habitual habituality ní ìdòyìnbó habituality nǹkan tó lábáwọ̀ pé ní ìwà bọ́bà ìwà bọ́bà nǹkan tá a dé owó náà tó dá sí pé ní gbogbo ìgbà bá a ṣe máa ṣe nù Imam Bukhari ọgbà àdìsí wa láti ọ̀dọ̀ Anas bonu Malik wípé òjíṣẹ́ aláwọ̀ máa ń kí èrò jimá nígbà tí òun bá yẹ̀ ní àtàrí full stop wàkàtà ti súnmọ́ ní àdìdáwò bí Imam Bukhari ṣe gbàdí sí wa bẹ́ẹ̀ bẹ̀lẹ́ ẹ wá tún gbà bẹ́ẹ̀ náà nínú súnmọ́ ní àdìdáwò wà súnmọ́ ní Bayhaqi wọ́n tún wà nínú súnmọ́ ní Bayhaqi wà Musnad Ahmad wọ́n tún wà nínú musnad ahmad wà musnad lè bazar wọ́n tún wà nínú musnad lè bazar àwọn abẹ́ta tó ti lè rí àdìsí yẹn kà nìyẹn àdìsí ẹlẹ́ẹ̀kejì àní Anas ibn Malik nínú Bukhari ní ìlàsì lọ́wọ́ àti ìpè nínú Bukhari o àní Anas ibn Malik kí ọ̀dúnyàlọ́ ánìrò látọ̀dọ̀ Anas ọmọ máàlì sí aláwọ̀ lóṣù kọ́ọ̀lá ọ̀sọ̀ pé kúnná lè bá kí òrùbìnrin jùmọ̀ á kúnná lè bá kí òrùbìnrin jùmọ̀ á àwọn sọ̀hábà a tètè máa ń kí ìrun jímà a tètè máa ń kí jímà wà lọ́kí ìlú bá dálùjùmọ̀ a sì ṣe ọ̀sán lẹ́yìn jímà ohun tó ń pè ní kọ̀ìlúlà ohun ọ̀sán ni ẹni tí ó sì ṣòro ọ̀sán ẹ̀yìn ìgbà tí òun bá yẹ̀ látàrí ni ó lè ṣòro ọ̀sán àwọn sọ̀hábà wa ń sọ ní ìsìn pé a máa ń tètè kírun jímà tá a bá ti wá kíta a wà lọ ṣòro ọ̀sán tí ó fi já sí pé lẹ́yìn tí a bá ti jí báyìí àlàáfáà ìlú kù tí wọ́n máa kí àdìsí nínú yẹn bí àdìsí iléeṣẹ́ ìbá ti ẹ̀dá kọ lẹ́yìn tí òun bá yẹ̀ ní àkàrí àdìsí hanasu yíkan náà tá a kọ́kọ́ kà ó ti jẹ́ kọ́fẹ̀sì wa wípé nígbà tí òun bá yẹ̀ ní àkàrí olùwọ́ máa ń kírun jimá. حديث كتا من البخاري عن انس بن مالك رضي الله عنه يقول anasi ibana wọ́n sọ pé káàmà nàbí yù sallallahu alaihi wa sallam ìdàṣàbàlì bárìkì bàtàrà bìsọ̀lá wà ìdàṣàbàlì hàr àbẹ̀rọ̀dà bìsọ̀lá yáàní aljúmọ̀ anasi sọ pé òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ìdàṣàbàlì bárìkì nígbà tí òtútù bá lágbára nígbà tí òtútù tó bá lágbára gan-an bákanà bí sọ́nà ọmọ tètè kí òun jímà ọmọ tètè kí òun jímà wà ìdá ṣọ́gbàlá nígbà tí ẹ̀rùn tó bá fi lágbára gan àbùrọ̀dá bísọ́lá yóò lọ́ra á jẹ́ kílẹ̀ tutù kó tó kí ìrò bisalati bisalati ló ń wí òní mọ́ta sí omi o ìyá ní adúgbò òun jímọ̀ là ń sọ kí láàrín sì ń sọ fún wa omi tí òtútù bá mú gan-an àmì ẹni ó tètè fún òun jímọ̀ tí yóò bá mú gbá yóò gbára kótótó ìjímà ìpèpèkè ìjímà rẹ̀ kò tako àkọlé tí ìlú Bukhari ti sọ pé wákùtù lìjọba ìdàrúgbà láti shams nítorí pé lábẹ́ àkọlé yẹn ló ti mú àdúgbò wa àsìkò jùlọ nígbà tí òun bá yẹ̀ ní àtàrí kí wá lo ìyára kí òun lásìkò òtútù ìlọra kí òun jímà lásìkò òòrùn kí ló túmọ̀ sí ohun tó túmọ̀ sí ni pé ní ìlú tí ìlú Ìbàdàn sì ń bẹ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá sì ń bẹ̀ ìlú tó ẹ̀sìpírẹ́ǹsì ìṣẹ̀lẹ̀ yìí ní Nàìjíríà ọ̀tayọ àwọn ará òkè ọya nítorí pé tí òtútù bá mú lókè ọ̀yà àmì bóòdì ni tí òòrùn bá mú lókè ọ̀yà àmì bóòdì ni àti pé ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí máa ń ṣẹlẹ̀ ní àwọn desert land desert desert areas tó bá sí pé lásìkò tó tútù yẹn mú kò sí ohun tó lágbára àti bọ́ọ̀ta lásìkò tí òòrùn yẹn bá rẹ̀ bẹ́ẹ̀ kò sí ohun tó lágbára àti bọ́ọ̀ta rifqan bil muslimin wa shafaqatan alayhim láti lè wá bẹ̀ fáwọn mùsùlùmí láti lè ṣàánú wọn kí wọ́n mọ̀ lọ gbé sínú òtútù kí ìgbóná òòrùn náà kó má bà fà wọ́n ní ẹ̀jẹ̀ mu kó má bà hàn wọ́n léèmà mo máa mú kí àlejò tètè kí ìrìn jimá ní àsìkò tútù ó sì máa ń mú un kí ọpẹ́ kó tó kí ìrìn jimá ní àsìkò ìgbóná bẹ́ẹ̀. ẹ wá kẹ́kọ̀ọ́ kí ni ọmọlàtọ́ tó kí ni méjèèjì lẹ́yìn ìgbà tí òun bá yẹ̀ ní àtàrí ni ní ìbámu sí àkọlé tí ìmọ̀ Buhari fọ́rọ̀ wípé àsìkò òun jímà nígbà tí òun bá yẹ̀ ní àtàrí ni. àwọn àdíìsì tí ń bẹ́nu Buhari nìyẹn o tó túmọ̀ sí pé síra kejì tó lálàáfíà lẹ́yìn àlùkò hàn ó fi ilẹ̀ wípé ìrìn jímọ̀ lẹ́yìn ìgbà tí òun bá yẹ̀ látàrí ni akáláṣe alùpùpù kí ní kété tí òun yẹ̀ ní àtàrí tá a bá wà nínú òtútù tó lágbára tàbí ká lọ́ra fún díẹ̀ ìlọ́ra fún díẹ̀ yẹn ní padà yàwòrán ẹ̀ fún wa yóò di àsìkò tó dá sí pé àsìkò tí ó wà láàrin ìrun jímọ̀ yẹn àti àlàásàrì kò ní tó oorun sùn dípò èyí tí wọ́n ti bá sáábà pé tá má ti kí jímọ̀ tán wọ́n máa ń sùn àsìkò tí ó wà wà láàrin ìrun jímọ̀ yẹn nínú àsìkò bẹ́ẹ̀ àtàlásàrì kò ní kí wọ́n sun ọ̀yìn nílà pẹ̀lú nǹkan aṣọ yìí sáǹtì ìmọ̀ọ́mù wa bùkọ́rí òun ni pé ẹnikẹ́ni ò kí ìrun jímọ̀ síwájú kí ìrun tó yẹ ní àtàrí sáǹtì ẹ̀nu ẹnba wa ní sáǹdì o ti ní sáǹdì the best nítorí pé lẹ́yìn Quran in fact àwọn àpá àtún wọ́n tún àṣẹ́ẹ̀kì Bukhari àti Muslim wọ́n tún fún Bukhari ní ìgbọ́lápò lórí Muslim àmọ́ wọn méjèèjì lájọ kà pé kò sí kankan kankan kankan nínú ọ̀rọ̀ wọn kò sí àdìsí kan tó lè mú wá nínú bùkọ́lí àti muslim tó pẹ̀lú àbùkù kan àfi kí ẹnu àbùkù kan ẹ̀sìn rẹ lọ́jọ́ ọlọ́run. tí iná bùkọ́lí nù ẹja gbẹ́sẹ̀ nìkejì rẹ̀ ìmáàmù muslim rahimahullah òun náà bá wá bá yìí òun náà kú ọ̀rọ̀ ní tọ́pìkì nínú tí rẹ̀ nínú sọ̀híhù rẹ̀ báwo ló ṣe sọ òun náà sọ pé báàbù sọ̀láàtì lùjùmọ̀ à hìyìnà tẹ̀zúlù sàms báàbù sọ̀láàtì lùjùmọ̀ à hìyìnà tẹ̀zúlù sàms ẹ̀kọ́ nípa òun jùmọ̀ nígbà tí òun bá ń yẹ̀ ní àtàrí ni nígbà tí òun bá ń yẹ̀ ní àtàrí òun mú wá nílùú àbùkọ́rí bùkọ́rí mú wá nílùú àmọ́dí ìjà zá láti muslim mú wá nílùú àbùkọ́rí nígbà tí òun bá yẹ tí òun bá ń yẹ ní látàrí tó ń túmọ̀ sí pé ní mọ́ ó ti ṣẹlẹ̀ pẹ̀lú ti mùsùlùmí yìí tó ga sí pé lọ́gbọ́n tó ń yẹ̀ lọ́bẹ̀ wọn ní lọ́gbọ́n tá a sọ pé àìlà ń gbọ́lé o òun ti jẹ̀ látàrí o ó sì pè òun jímọ̀ bẹ́ẹ̀ méjèèjì ẹ̀sùn mọ́ra wọn nítorí pé méjèèjì náà ní jẹ́ ká mọ̀ pé òun gbọ́dọ̀ jẹ̀ ní àtàrí kì í ṣe ọ̀rọ̀ aago mẹ́sàn-án àárọ̀ tàbí aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ṣe. ẹ jẹ́ ká wá wo àwọn àdìsí ti mú sínú àǹjáàbò rẹ̀ bùnà kọ́ọ̀lá láti ọ̀dọ̀ jáde ọmọ abdullahi ọ̀sọ̀ pé kúnná nìsọ́lí máa rasulullahi sallallahu alaihi wasallam àwa máa ń bá nàbí kí o fún mọ̀nàrùjì lẹ́yìn náà a padà sí òní jámù tafsir fún nadiha nadiha nadiha ọ̀pìlẹ̀ lára nadọ́ha yandọ́hù nadọ́ha ní pé kíyàn wẹ́ẹ̀sì nǹkan kíyàn òní wẹ́ẹ̀sì nǹkan àwọn sọ̀hábà iṣẹ́ oko ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe wọ́n wá ní àwọn ràkúnmí àti àwọn màálù tí wọ́n máa ń lò lórí oko láti fi wọ́ọ̀tì oko wọn. ok ràkúnmí tí wọ́n bá ń lò tàbí màálù tí wọ́n bá ń lò nínú ọmọ wẹ́ẹ̀tì oko wọ́n wàá kó ọkọ̀ ẹ̀yọ látara náà bọ́ wọ́n á máa pè ní náàdíhà náàdíhàtù tó má ti wá pọ̀ lọ́wọ́ di nàwádìhù náà ìtumọ̀ nàwádìhù nù kí wọ́n lè túmọ̀ lórí ẹ̀ látara àrọ́hà yòríhù ìrọ́hà ìpìlẹ̀ mùsùlùmí ọ̀gbọ̀gbọ̀ rọ́hà ìsinmi ìsinmi ok tí wọ́n bá ní lágbájá tí wọ́n fúnra rẹ̀ ní rọ́ọ̀hà fúnra rẹ̀ ní ìsinmi ìsinmi kò ní ìsìrọ́ọ̀hà ìsinmi okay now wọ́n wá ní fàmìlíṣù nàwádìí àná kí ló túmọ̀ sí a sílé a wà á fún àwọn tá bọ́wọ́ ṣe fún ọ̀sẹ̀ ni wọ́n máa di àwọn ẹrù lé wọn lórí wọ́n sì di nǹkan mọ́ lẹ́nu àwọn ẹrù orí rẹ̀ tí wọ́n pọ́ǹpù omi sí wọ́n dàálẹ̀ ẹnu rẹ̀ wọ́n túlẹ̀ òun náà láǹfààní àti jẹun tiẹ̀ aláǹfààní àti mímu tiẹ̀ ó ń ṣe kí ni wọ́n fi ní sinmi mọ̀ ìyẹn ni pé wọ́n ti ṣiṣẹ́ àárọ̀ darí lórí oko àbí ẹ̀kọ̀kọ́ fún ẹ̀rọ ìsinmi ìfẹ́fẹ́ lọ lóòótọ́ ni ṣe bí yóò sì sí oko tán kí sì ní máa lé àgbẹ̀ kú òmoko oòrùn oòrùn nílé ká máa o oòrùn yóò lé àgbẹ̀ kú iṣẹ́ tí àgbẹ̀ bá ṣe tí òrùn bá fi kàtàrí wọ́n sọ pé ìbẹ̀lẹ̀ sí ni àbí so ọlọ́ ní a máa ń kírun pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́wọ̀ lẹ́yìn náà a padà wálé láti wá tú àwọn ẹran tààfi gbọ́ ti oko sílẹ̀ tó túmọ̀ sí pé bí wọ́n ṣe kúrò lórí oko wọn ni wọ́n gba mọ́sálásí bá torí pé àsìkò mọ́sálásí òṣèkìnnì yóò tó lẹ́yìn ìgbà tí ẹlẹ́gbà mọ́síláṣí wá tí wọ́n kí wọn tán àti àwọn àti ẹran tí ó fi wọ́n kú wọ́n wà á padà lọ sílé wọ́n tú àwọn arìnrìn sílẹ̀ àwọn náà fi yìí báwọn sọ̀hábà ṣe máa ń sinmi. kọ́ọ̀lù Hasan ọ̀kan nínú àwọn tó wà lábẹ́ àwọn tó gba àdìsí wá ní abẹ́ jábìrì kàkúrìkì jáfà ọ̀rọ̀ sọ fún jáfà tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn tó gbàdí ìsìnwá wípé èmi ẹ̀ mọ́ kí òun jímọ̀ kò dá lẹ́bi lẹ́yìn náà ẹ padà wálé láti wá tú àwọn ẹran ọ̀sìn àwọn ràkúnmí pẹ̀lú fi yọ òkú láti tú wọn lẹ̀ sí yìí àìjù sáà ti sílùkà àkókò wọn kẹ́ nìyẹn mo fẹ́ kó wà specific ìjọpọ̀ iná àsìkò àsìkò wo gan wákàtí wo gan nìyẹn máa ṣẹlẹ̀ wọ́n dákọ̀ sáà ni àwọn sọ abọ́ òdòwú aago sáà sáànù láyé yìí ok sáà tí wọn ìṣẹ̀lẹ̀ ayé tó wà nàṣọ́rà làwọn máa ń lò tí wọn bíi àlùfájárì bíi kálùfájárì ńlá bíi kóòrùn ọgbọ̀n bí gbòòrò yàtàrí ìdí àwọn sáà tí wọn ti máa dúró fún un àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ọjọ́ kọmọ́rin sí pé yọ̀dà kan aago mẹ́ta àárọ̀ tàbí aago méjìlá ọ̀sán fi hajj sáà kìlìkà àkókò wo gan nìyẹn máa ṣẹlẹ̀ kọ́ọ̀lá ọlá sọ pé ìbàrá ló ṣàmùsí zawal shams wọ́n máa ń ṣẹlẹ̀ nígbà tó òun bá yẹ̀ ní àtàrí nígbà tó òun bá yẹ̀ látàrí láàmú ọtí jìnnà tá a bá sì ti ti tán àgbáyé wálé pẹ̀lú nǹkan ògùn wa á sì fi wọn sílẹ̀ àwọn náà máa sinmi. ṣẹ̀fún bá pé ìmọ̀ọ́mù wa mùsùlùmí náà òun náà ń sọ pé nígbà tó òun bá yẹ̀ látàrí láàpọ̀ òjò náà àdéhùn míì tó jẹ́ àdéhùn karùn-ún nínú ìwé ọwọ́ tó sì wà ní òkèèrà muslim sahihul muslim sahihul muslim an Ja'far an abihi annahu sa'ala Jabir bọ́nà Abdullahi látọ̀dọ̀ Ja'far látọ̀dọ̀ bàbá Ja'far bàbá Ja'far yìí dájúdájú ó béèrè béèrè ìlọ́wọ́ jáàbíù tó ń jẹ́ sọ̀hábà bin abdullahi wípé mẹ́ta káàmà rasulullahi sallallahu alayhi wa sallam yusalli aljumah ìgbàgbó ní òjíṣẹ́ ọlọ́run máa ń tí òun jí máa dàwọn onímọ̀ kì í jábìrì fèsì pé káànà ìṣọ́lì ànẹ́bì máa ń kí òun jímà sọ́mà náàbẹ̀hàbù ìlàjìmà lílà lẹ́yìn náà a wà á lọ sí ọ̀dọ̀ àwọn ràkúnmí wa sàmìrí ìhà a wà fún wọn sí mi ànẹ́bì máa kí òun jímà tọba ti kípa lẹ́yìn náà a lọ sí ọmọ tẹ́ bá kí òun jímà tọba ti láàárọ̀ nǹkan ọkọ̀ èrò eh, làkúnmí rẹ̀ kò ní tí ìṣiṣẹ́ gbèlè tàbí pé o kò ní sinmi. ọmọ kọ̀ọ̀kan ò ní ra òní máa ra epo ẹ̀yìn sọ mọ́tò láì gbà sí pé ẹ̀kọ́kọ́ sí àpèdè nígbà bá ti àpèdè yẹ tẹ́lẹ̀mí ìfẹ́ ọgbà pọ̀ lọ́wọ́ yìí yẹ ẹ̀kọ́kọ́ ìsinmi yẹ ẹ̀rọ kò sí i. زاد عبد الله بن زاد عبد الله في حديثه عبد الله واسع يقول من حديث سيئه kó lè kú yí ọ torí pé nǹkan sábà yí ọ nǹkan sábà yí ọ ó sì máa sọ ó sì máa dọ́gbọ́ máa ti mẹ́ríàbù láàbì lánàá sànórí ìwà ó sì máa dọ́gbọ́ máa ti máàárọ̀ náà ni àmọ́ kì sàárọ̀ kì fi àárọ̀ ọ̀sán ni wọ́n mú kí àdúláì kọ́ mú àlékún wá nínú àdíìsí ti ẹ̀ pé fìyìnà tẹ̀yúlù sàmsù fìyìnà tẹ̀yúlù sàmsù àsìkò tọ́ọ̀nù bá yẹ̀ látàrí ni ó mọ́sígbọ́ àsìkò tí bá yẹ̀ látàrí ni ó yá ní ànàwádìí ní bá ń sọ fún ọdún pé àsìkò tá a máa ń tú àwọn ẹran ọ̀sìn wa lẹ̀ nígbà tí òun bá ti yẹ̀ mẹ́tàlì tá a ti kí òun tán láti ẹ̀rọ tú àwọn nǹkan ọ̀sìn wa la máa ń kí wọn sílẹ̀ wọn. àdìsí ẹlẹ́ẹ̀kẹfà àrùn rọ̀bì yàlọ́hù ánìkò látọ̀dọ̀ sáhàlì kí aláwọ̀ yẹnu sí i káàlà ó sọ pé ما كنا نكين ولا نتغدى إلا بعد الجمعة àwa sàádé àwa kìí so oorun ọ̀sán wala natagadda àwa sàádé àìjẹ oúnjẹ ọ̀sán illa ba'da al-jumu'ah àti lẹ́yìn Jímọ̀ nígbà tí o tẹ́wọ́ ìka tó lé lókè ẹ̀dọ́ sí lókè ẹ̀dọ́ jẹun sẹ́rí pé ti ti súnmọ̀ báwọn lókè ẹ̀dọ́ jẹun nígbà tá a tí o tán báwọn sàbí ṣe ló ṣe nù. tó túmọ̀ sí pé ní kékeré tí ọ̀rùn bá ti jẹ̀ látàrí òun máa tẹ̀lé ojúmọ̀ wọ́n á ṣe kútúbà wọ́n á sì kì í. òun tó kù ní pé ẹ̀mí bá fẹ́ jẹun ẹ̀mọ̀ jẹun ẹ̀ńbàṣì fẹ́ rẹ́jú ọ̀nà rẹ́jú máa kú mẹ́nà kí ìlú àwa kì so oorun ọ̀sán wàlá nàtàgbà bá àyíṣì jẹun ọ̀sán ńlá bá àdàlejò wa. ẹ bá kú ní màláàgọ mẹ́wàá àárọ̀ tó jẹ láago mọ́kànlá oúnjẹ àárọ̀ ló ní àbóúnjẹ ọ̀sán ẹ sọ̀rọ̀ náà abẹ́ ìsọmọ Yorùbá ni tó bá kí jímọ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ bá a ti gbọ́ tó fẹ́ lọ àdìsí pé àìgbọ́n àti àìjẹun ọ̀sán àti lẹ́yìn jímọ̀ àìsùn ọ̀sán àti lẹ́yìn jímọ̀ ọwá tún jímọ̀ láago mẹ́wàá ká ọlọ jẹun oúnjẹ wo látòmù ọlọ sùn oorun látòmù oorun àárọ̀ ni oorun ìyálẹ̀ta kí òun lè sùn láago mọ́kànlá kí wọ́n ní irú oorun ọ̀sán ìyàwó lè sùn yìí yóò bó òun sọ pé oṣù oorun ọ̀sán láago mọ́kànlá òun sì yẹ jẹun láago mọ́kànlá àárọ̀ kí wọ́n ní oúnjẹ ọ̀sán náà jẹ wọ́n kàn pé ọ̀pẹ́ kó tó jẹ oúnjẹ àárọ̀ ni súnmọ́ ìtakùn làákàyè àgbéǹgbà tí làákà ìbá ti là kọ́ńtàmínétẹ́ẹ̀dì tí làákà ìbá ti ní pírọ́blẹ́ẹ̀m tó fi kó fáírọ́ọ̀sì yóò mọ ọgbẹ́ súnmọ́ èyí sóbì. Záàdà tó kún ní kóòtù, ọmọ kóòtù, ó fi kú pé fi áhàdì Rasulullahi sallallahu alaihi wa sallam ìṣẹ̀lẹ̀ yìí ká sun orí ọ̀sán lẹ́yìn ìrìn jùmọ̀ kájẹun ọ̀sán lẹ́yìn ìrun jímà fi ahadi rasulillahi sallallahu alaihi wasallam ní àsìkò ìbálòpọ̀ ìbẹ̀láyé ni o tẹ̀bá wá yí padà nígbà sánàjí èsì láyé má wàhálà àti nìyẹn o àmọ́ ní àsìkò ànábì tó ń ní o tẹ́wù bá wá bẹ̀ tí sí láàárọ̀ tí ẹsẹ̀ ń jẹun àárọ̀ láago mọ́kànlá wàhálà àti ìlú àmọ́ lásìkò o ọ̀sán la kí jímọ̀ nígbà bá sì pípa láàpò jẹun ọ̀sán láàpò ṣe ọ̀sán wọ̀kadà ìṣúná ní àbídáhùn báyẹn gbẹ́lẹ́ náà ló tó wà nínú súnmọ́nù àbí dáhùn bó ṣe wà ní mùsùlùmí yẹn àdéhùn yìí bó ṣe wà nínú súnmọ́nù àbí dáhùn. àdéhùn kékeré á ń ìyá kìí ṣe nìyáàsì o nìyáàsì ò sí ní ohun tí máa ń dẹ̀gbà wá àdéhùn wa o kò sí ní àwọn sàádé o wọ́n sì gbọ́ o ìní bẹ́ẹ̀ kò ṣe ní í ó sì yàtọ̀ sí ní ó ti yé àhà an ìyá bọ́n sálàmà bọ́n àlẹ́ àkùwà àdéhìí rọ̀bíyà lọ́wọ́ àná lọ́kọ̀ọ́ ìyá àti ọmọ sálámà ọmọ àtúwà ìyáàfì yìí ẹwà gbọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ bàbá tí ẹ tó jẹ́ sọ̀háábà tẹ̀kí àlọ́run ánì tọ́ọ̀lá bàbá rẹ̀ tó jẹ́ sọ̀háábà sọ pé kúnná mùjámẹ́ọ̀ kúnná mùjámẹ́ọ̀ مع رسول الله صلى الله عليه وسلم إذا زالت الشمس أواما يرجم كنا نجمع أي كنا نصلي الجمع أواما يرجم مع رسول الله ونبي الله sọ fún mi pé àwọn tí ìgbésí ayé òjijì ọlọ́run ṣojú wọn àwọn ni wọ́n ń gbọ̀rọ̀ táwọn káàrí a máa ń kírun jímọ̀ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ìgbà àzá láti shams nígbà tí òòrùn bá yẹ̀ ní àtàrí ni o nígbà tí òòrùn bá yẹ̀ ní àtàrí fọ́nmọ́ ìyárìjì àwọn lẹ́yìn náà a wà á padà wáyé na tàtàbà òlùfẹ́ ìhà na tàtàbà òlùfẹ́ ìhà máa tẹ̀lé òjì wa táà máa tẹ̀lé òjì wa òjì wo òjì tó ń pè ní fáìlì òun òjì tó bá ṣe yọ lẹ́yìn ìgbà tí òòrùn yẹ̀ ní àtàrí àtàyẹ àhásù nínú ìdílé fáìlì ó spẹ́síà ju òjì míì lọ látara orúkọ rẹ̀ náà ni wọ́n fi mọ̀ pé àmì òjì kan ní sáyẹ́kù àfi òjì tá a bá rí lẹ́yìn ìgbà tí òun yẹ̀ ní àtàrí nítorí pé ìpìlẹ̀ sáìkù òní sáà sáà áì rọjà à kí nǹkan ó sẹ́rí padà òòtí táà ti rí mọ́nílẹ̀ ẹ wá padà sẹ́yọ padà ló ń pè ní sáìkù òòtí táà sì rí mọ́nílẹ̀ àní rí mọ́nílẹ̀ lásìkò kan nígbà tí òòrùn bá kan àtàrí ní kété tí òòrùn bá ti yẹ̀ ní àtàrí a sì bẹ̀rẹ̀ sí ní máa rí òjì náà ojú yẹn wá ní àwọn sàábà sọ pé yóò ti wà nílẹ̀ táwọn ọmọ tẹ̀lé yìí nígbà tí àwọn bá ń lọ lé nítorí pé òjì fáyọ̀ nígbà tí òòrùn ọ̀pá sí ìtàtà yìí ẹ̀yìn rẹ lòdì ló máa wà ẹ̀yìn rẹ lòdì wà àmọ́ nígbà tí òòrùn bá sí tàtà yìí tó yẹ̀ ní àtà yìí níwájú rẹ ni wọ́n bọ̀ sí ìdí nìyẹn tó fi sọ pé a máa ń tẹ̀lé òòjì wa tó bá jẹ́ òòjì bọ́ọ̀lù tó kátàrí ni ẹ̀yìn wọn ní ọwà àmọ́ ohun tí tọba bọ́ta ní ètò ọkùnrin bọ́ta bọ́ta lọ́dọ́ sínú òòrùn kọwa rìn díẹ̀ kọwa jẹ́ àmọ́ sọ́ọ̀tọ̀ lẹ́yìn rẹ̀ àbọ̀wà lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀lẹ́yìn ni àsìkò tó lè tọ́ òjì lẹ́yìn nù tọ́gbọ́dá sí pé láàárọ̀ ni ọ̀ọ́kàn wọ̀nyí ìbá ìlú pé òjì ẹ̀bẹ̀ lẹ́yìn ibikíbi tó ní gbósí ọ̀ọ́gbọ̀n ìwò lórí òjì lẹ́yìn òjì tọ́ọ̀tọ̀ lẹ́yìn òjì ìgbà tó òrùn bá ti yẹ̀ ní àtàrí ni láwọn sọ̀hábà wọ́n máa kírun jímọ̀ lẹ́yìn ìgbà tí òun bá ti yẹ̀ ní àtàrí àbísílẹ̀ an iyas bin salama bin al-aqwa an abihi radiyallahu anhu látọ̀dọ̀ ẹni níkan náà kọ́ọ̀lá ọ̀sọ̀ kúnná lè sọ مع رسول الله صلى الله عليه وسلم الجمعة عواما كي يومجمع تنوج شاء الله فنرجع آسف قد ولد وما نجد للفيطان شيئا نستذل به فنرجع àwọ́sì padà wáyé wàmàánẹ́jìdì ààtì ní orí ṣáyá kò jí bọ́ fẹ́ padà lẹ́yìn ìgbà tí òun yàtàrí lílẹ̀ ìtọ́ọ̀nù àní rí òjì yẹn lára òjì ilé nàfẹ̀yìn lòbìyì tá a lè dúró sábẹ́ ọ̀dọ̀ òjì rẹ̀ àáfi jímọ̀ pẹ̀lánàbì a àáfi padà wálé wà máa nájì báyìí á àwà ní rí òjì tí máa ṣẹ́yọ lẹ́yìn ìgbà tí ó báyẹ̀ látàrí nínú ìrìntọ́ọ̀nì fún ògiri ilé nẹ̀fẹ̀hìlùbì tí a lè dé kùsàbẹ̀ rẹ̀ tí ó wà jẹ́ gẹ́gẹ́ bí ìbò òjìpé wa kí ni nǹkan tí wọ́n ń sọ láàrin ohun tí wọ́n ń sọ ni pé ní àsìkò tọ́lẹ́bí ó fi òjìmọ̀ fún wọn sọlọ tí the same person ló gba àdìsí pa kàwájú wa tó láwọn tó òjì lẹ́yìn wọ́n wá ń jẹ́ ká ma òjì wọ òjì yẹn báyìí wípé kì í ṣe òjì tó ti gbùn là ń sọ o òjì tó kéré ni o tó ń túmọ̀ sí wípé ànábì ò ní kí ìrun jímọ̀ rẹ̀ níbi ìta lóko níbi aago mẹ́ta àbá mẹ́ta àbọ̀ nítorí ní aago mẹ́ta àbáago mẹ́ta àbọ̀ òjì ó ti wà nílẹ̀ pọ̀ àmọ́ ní àsìkò tó ń bá ṣẹ̀ṣẹ̀ yẹ̀ ní pàtàkì òjì yẹ̀ ní pọ̀ nílẹ̀ pọ̀ ṣùgbọ́n ti sọ wípé tá a bá padà lẹ́yìn òjì náà wà léwu àìrí fáírù òjì tó fẹ́ yọ lẹ́yìn ìgbà tó ń yẹ̀ ní àtàrí àìrí lára lé tó máa tó wá ṣe ìbòjì tó túmọ̀ sí pé tó bá jókòó sí ìtàlé rẹ̀ òun ọmọ apárẹ́tẹ̀ òjìlẹ̀ wà tí ó borí rẹ̀ àmọ́ tó dá sí pé tó bá mẹsẹ̀ lẹ̀ òun ó ṣe kí ni yọ́ta olóṣùgbàlájá síta kọ́mọ́ rẹ̀ sí pé òjì ilé ìwò wọ́n máa bó gbogbo ara wọn lónìí súnmọ́ wà máa mẹ́jìdú lónìí ìyìtọ́ ní fáwọn án nàìjíríà òbí yìí àwọn àfáà wá ṣe àlàyé kan lórí àdìsí mùsùlùmí nínú iṣẹ́ ìlú rẹ̀ tá a mọ̀ sí náwáwí ṣe ìyàmúdùn náwáwí òun ló wà ní àwọn tó ṣe sẹ́yìn fún muslim and in fact sẹ́yìn rẹ̀ òun ni the best ẹlẹ́yìn náà ṣe àmọ́ ti náwáwí òun lékè ọmọ orí àwọn ọ̀rọ̀ yẹn sọ ẹgbẹ́ agbára ètò ṣe ó ní kọ́ọ̀lù ọ̀rọ̀ rẹ̀ tó sọ tí hadithi jáde nínú hadithi jábírì tó sọ pé kúnlẹ̀ lùsọ́lì má a Rasulullahi sallallahu alaihi wasallam a máa ń kí èrò jimá pẹ̀lú jìfì ọlọ́run fún ìmọ̀ lẹ́rìjì lẹ́yìn náà a wà padà wà lé fanori ìhù nà wà bí hànà a wà fún àwọn ẹran ràkúnmí wa tí ń bá ní fi omi olóòkun a wà fún wọn nísìnyí a fi wọn lọ́rùn sílẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ lè wọ́pàá tó sì wá sí àlàyé àsìkò náà lè zawali shams wípé àsìkò yẹ àsìkò tí òun yẹ ní àtàrí ni o wà fi ń rìwà àyàfẹ̀lẹ̀ òkúrọ̀ nínú ẹ̀gbà wá mìíràn ó sọ bẹ́ẹ̀ ó sọ pé ṣì iná pẹ̀zúùlù shams nígbà tó ń bá yẹ̀ ní àtàrí ni o wà fi ń hadith sahal nínú hadith ti sahal